ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ẹjọ́ tó kọ́ ẹnìkan ní kò tó yín ẹ bá pẹ́ mi iná ìlànà gbẹ yìí mo rò pé mo rò pé mo rò pé mo rò pé mo rò pé ẹ bẹ̀rù jẹ́ ẹ ká alẹ́ sà. o. ẹ jẹ́ kí ọmọ nàìjíríà mọ̀ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ sí ọkùnrin tó gbọ́rọ̀ wáyé. karim bíi bàbá ni torí pé èmi ni àkọ́bí bàbá wa bàbá wa gangan ti kú. o ní ọjà bìkan àbọ̀n tó bí ma lé. àwọn ọmọ nbẹ nlẹ o. Ah, nǹkan bẹ o eh, nǹkan bẹ àwọn àwọn àgbájọ ọhún ẹyin gan ọmọ tí gan yẹ ó jó nǹkan lọ eh, ẹ bá kan tètè jó. wọn sọmọ. ẹyin ah, eh, bàbá obìnrin yìí ní ẹ̀yìn lẹ lé òun pé kó wọn gbọ́ ọmọ tó ń lóun gbé wá fún yìí kọ́ lọ gbé fọlọ́mọ pé ẹ̀yìn kọ́ lẹ lọ́mọ. dáàdi àwọn kọ́ àwọn kọ́ ok ẹ súnmọ́ kí ni ẹ̀ dẹ́. àwọn kọ́. ok. ẹ sà ṣẹ̀rí bọ́rọ̀ ṣe jẹ́ tó bá jẹ́ pé irú ohun tí ń ṣẹlẹ̀ ní ìsìn bá ṣẹlẹ̀ nígbà náà ọ̀rọ̀ ó ti níyanjú. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni pé ọmọbìnrin ó wá sọ́dọ̀ àǹtí ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ ní ìjọ Friday ó wá sọ́dọ̀ àǹtí ẹ̀ ni lọ́mọ wa ife rí but ọmọ yìí ọ̀dọ̀ tèmi ní ń gbé àǹtí rẹ̀ náà ni òun àti ìyàwó mi. Okay ọ̀rẹ́ ni wọ́n mm. so ti yé ń sìn bí ilé kejì sọ́dọ̀ wa ẹni ilé wọn agboolé kejì sí ilé wa ẹni wọ́n ń gbé so gbogbo ẹ́fọ́ọ̀tì wa pé kí wọ́n mọ̀ fẹ́ra lọ́jà sí pàbó. ẹ̀yin náà ẹ̀yin náà fẹ́ wọ́n fẹ́ra. àfẹ́ wọn fẹ́ra pẹ̀lú àwọn àdí mm. ńgbà tí torí dádì wa ń bẹ láyé ń gbogbo ìgbà náà ó tẹ̀lé dé ọ̀dọ̀ dádì ẹ̀ dádì rẹ̀ wá ẹ̀ tẹ̀lé mi lọ ẹ dádì yóò tẹ̀lé mi kò sẹ́yìn fámìlì kankan tó yọjú o bẹ́ẹ̀ ni ẹlẹ́àṣẹ rí mi rí wọ́n rí mi mi tí mo fi bímọ ìgbà tí mo bímọ tó bá mú mi tí mo mú lọ sí ilé wọn ó ní mo tó rí wọn mi rí ìyá rẹ̀ rí mi rí rí ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ẹjọ́ tó kọ́ ẹnìkan mi kò tó yín sọbẹ ẹ bá pẹ yìí iná ìlànà gbẹ yìí mo rò pẹ mo rò pẹ mo rò pẹ mo rò pẹ mo rò pẹ ẹ bẹ jẹ sa sa mi eh, ah. rí mi rí ìyá rẹ̀ rí sa. Eh, kọ́mọ parọ́ mọ́ mi kọ́mọ eh, parọ́ mọ́ mi ẹ̀ dáadé ni kọ́mọ parọ́ mọ́ mi kọ́mọ parọ́ kan tí wọ́n tí wọ́n ṣe kọ́mọ ṣe mọ́ mi mo ti gbọ́ dáadé. sà ṣe rí bọ́rọ̀ ìṣèrí nígbà náà ọmọ wa ọ̀gbọ́rọ̀. ta lẹ ló tẹ̀lé ọmọ yìí lọ sọ́dọ̀ dáadé. bàbá mi. dáadé yóò tẹ̀lé dáadé yóò tẹ̀lé mi lọ. bàbá tó bí mi ẹni. bàbá mi gan mọ̀ yín. bàbá mi àti wọ́n sì jọ sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí nǹkan kankan ṣẹ́rí nígbà náà ìfẹ́ rúbọ àwọn méjèèjì lójú débi pé hmm. kò sí ní tẹ́ ẹ lè bá ọmọ yìí sọ o àfi tọ́ba tó rí tolú o. ẹ kò rí mi o mi mú lọ o. màá bẹ̀ ṣá màá bẹ̀ kí ló ṣẹlẹ̀. dáàdi ẹ jẹ́ kí ló ṣẹlẹ̀. no no no discipline now kí ló ṣẹlẹ̀ ìwọ nìkan ló ní bí ni. kò sí ibi tí ọmọbìnrin yìí bá ń lọ ibẹ̀ lẹ́ẹ̀ ti rí àfíìsì. ẹ ṣe ẹ sọ ara yín o. <clears throat> ìbéèrè tí a béèrè tó. Ah, àwọn kọ́ ni wọn ò láṣẹ àti bí n béèrè èmi ni mò ń bí n béèrè. ó gbé ní ọ̀dọ̀ àǹtí rẹ̀ yìí ìní wọn fi ríra ó lọ gbé ní bóyá olómi ó gbé ní sáìdì ọjọ́ níbi tí bàbá wọn kọ́lé sí ìyẹn ní Ìbàdàn bíi sọ ti yẹn sìn gbogbo bí tó bá ti lọ ìní máa tẹ̀lé tó fi jẹ́ pé kò kọ́ṣẹ́ nígbà náà. yọmọ tí. bẹ́ẹ̀ ni ibi tọ́mọbìnrin ìbá ń lọ ní o nígbà tí jù wá wọ̀ ọ́ sotiye baba wa ní pé ọ̀dà náà ntọ́ fa kí baba méjèèjì ọjọ́ sọ̀rọ̀ nù o pé ọ̀dà ẹ kúkú jẹ́ kí ẹ yọ̀ǹda ọmọ yìí káwọn ò fi iṣẹ́ kíkọ́ kí ọmọ tiwa náà ibi àwọn méjèèjì wọn kúkú gbọ́ ọ̀rọ̀ ìgbà tó yún sì ti wà ń bẹ̀ ó dé stage tó yà sọ pé wọ́n rí gbèlé kan fún nǹkan kan ní ṣọ́ọ̀ṣì bàbá ti tèmi àáfàá ni ẹlẹ́yà sì ni ìyá àfíìsì rèé ẹlẹ́yà ni wọ́n. ẹlẹ́yà ni wọ́n ń láti sọ wípé ẹni bímọ ọ̀ràn ní í pọ̀n wọ́n ní ọmọ ìyàwó ọmọ rẹ ṣọ́ọ̀ṣì ní kínní àìsí fẹ́mọ ọlọ́mọ láìsòro olóró ọ̀yà tẹ̀lé lọ ẹlẹ́yà for that matter ó ní ṣọ́ọ̀ṣì. ẹ A chọọchị bụ sílẹ̀ sẹ́rí ní tí a ń bẹ̀rẹ̀ ní ẹja wọ̀ dáhùn ṣé wàá gbogbo ohun tí a ń wì ń sìn ńgbà tó wá bímọ ńgbà tí ó bímọ ó ti wà wa o ńgbà ó bímọ ní hospital hospital that particular day tí àwọn fámìlì rẹ̀ náà sáwà kí ní ọsibítù ọmọbìnrin níbi tó nífẹ̀ẹ́ àfíìsì dé jù wọ̀ ó ń pe àwọn fámìlì rẹ̀ ní gbọ́mọgbọ́mọ wọ́n mọ̀ jẹ́ kọ́mọ wọn dé wọ́n mọ̀ jọmọ wọn kó gbé ọmọ wọn o ìyún àwọn fámìlì rẹ̀ nígbà tá a sì ti wá bímọ tá a sọmọ lóòkọ ni dáàdi mi fi sọ yìí pé fine ó ti dáa báyìí ọlọ́run ti sẹ̀mí ní ọ̀tọ̀ọ̀tọ̀. tó lọ ọmọ òòjọ́ ò gbàlẹ̀ ara ẹ̀bí tí a dá wa ní sani sílé ọmọ òòjọ́ ò gbàlẹ̀ dádì mi gbà pé tó bá fẹ́ máa gbọ́mọ lọ kọ́ máa gbọ́mọ lọ ńgbà ọba yá èmi wá lọ bá dádì yes mo lọ síbẹ̀ lẹ́ẹ̀kẹ́ni bàbá yarí lọ mo lọ bẹ̀ lẹ́ẹ̀kẹ́ni. ó ti tó ọdún mélòó tó kù ní lọ. oṣù mẹ́ta ẹni àkọ́kọ́ lílọ bàbá wa sì bàbá méjèèjì sì ń bẹ láyé ń gbogbo ìgbà náà. kí ni ẹ lọ ṣe. ẹ ṣe pé bóyá tí a bá mọ everything owó ni o nǹkan kan o nípa bí ọmọ ó ṣe máa jẹun tàbí nǹkan kan pé bóyá àmọ́ wá fún wọn ní. social responsibilities ni lórí ọmọ. lórí ọmọ nta tẹ̀mí bá lọ ẹbí yín rí ọ̀tọ́lú bí ìyàwó but ẹ ṣetán láti gba ọmọ. bẹ́ẹ̀ni. ok ìgbà tó ti wá padà sọ́dọ̀ wọn ẹ sì fẹ́ máa take responsibility lórí ọmọ. yes bẹ́ẹ̀ni. ok. a sì yan báwo. bàbá yarí. bàbá lọ́hùn wọ́n yarí pé kò sí ntọ́jọ́ ah, ẹ dákun nǹkan kan wá àwálé ngbọ́ tó di oṣù mẹ́fà lẹ́yìn ìgbà yẹn àtúnlọ èmi àti ẹ̀ náà la lọ nígbà tá a lọ àti ẹ̀ lọ ọ̀kan tó ṣe yí pé wọ́n ń ṣe convention church kan ní ìlú yẹn lọ́dún yẹn ní ehm, ìlú ti jẹ́ no láti bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti wá ṣe convention yẹn ìlọ́ra a wá síbẹ̀ ní church yẹn God's own kind àrí bàbá bàbá ńlá ti yarí pé àníṣe ọ̀rẹ́ bàbá kan wá wá ṣe làákàyè pé wá ó ti gbọ́ mọ́ títí ẹ̀ díẹ̀ náà mọ́ ọ kàn ṣe wàhálà tí ò ìyẹn bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ah, ẹbí ẹ fẹ́ máa ṣe nǹkan lórí ọmọ ní bàbá ní àníṣẹ́ bí mo kú ẹ̀ní jẹ́ kí torí pé olóògùn lọ́mọ yìí chronic ẹ̀lẹ́gbàgbé chronic muslim ni wọ́n èyí sì lè jọmọ àmì torí òun ni last born wọ́n sì sọ pé gbogbo àwọn sísítà rẹ̀ ìyún ọ̀rọ̀ tẹ́mi àti bàbá jọ sọnù o kì í tún ṣe bàbá àti wa mọ́ bàbá ti rán èmi wọ́n sì ń bẹ láyé gbogbo gbà náà bàbá lòun ò lè jẹ́ kí pé tí a bẹ ríra wọn and it's true tí a bá ríra wọn ní ìsìn nígbà náà ẹni ò lè sóòsì wọ́n connect ara wọn débi pé ẹni mọ bí wọ́n ṣe wọ́n ti ṣéǹjì okọ̀ ara wọn gan ó ti di ti tolú làwa mọ̀ wọ́n ti ó ti di mùtíyá so gbogbo nǹkan wọ̀nyí dádì mi sì wà áfà pé kí wọ́n mọ̀ fẹ́ra kọ́mọ yìí ó lè gbọ́ nǹkan àwí is true but káwa ṣe responsibility lórí ọmọ wọn fún wa ní orí ọ̀fẹ́ tàfi ń bá bá òun lọ kò tó pù pé tọ́ba tiẹ̀ tínú wọn bá rọ̀ ọwọ́ adé stage nígbà tá a tún wá ń pààrà tá à ń pààrà ẹni ó jẹ́ àkọ́bí dádì wọn ọkùnrin wọ́n pè náà ní sálẹ́ńsílẹ́ ọ sọ pé ibi abálẹ̀ yanjú ẹ̀ sí ẹni pé lórí ọ̀rọ̀ yìí òun ti kàdánwò lórí rẹ̀ pé tí property òun bàjẹ́ nǹkan kan nítorí pé information ti tàbí àṣẹ tí bàbá ti pa orí rẹ̀ ni màmá wà so ti ń sìn hmm. wíwà lórí rẹ̀ yẹn torí ẹ̀gbọ́n yẹn ti ń fẹ́ tó pé báyà kó bá ní bá wọn sọ̀rọ̀ yẹn kankan wíwọ́ pò pé ah, bí a bá gba ọmọ o ṣọ́ọ̀ṣì tá a ti wá ṣèdúpẹ́ torí a ní church ní ọjọ́ yẹn èmi lọ kódà ẹ̀ẹ̀kan mo sì bọ́n ìyàwó rẹ̀ ní owó tá a fi sọ̀rọ̀ wíwọ́ pò pé ńgbà nù màmá bá rọ̀ sọtì ẹ sìn àfi á di ti ẹnu ọjọ́ mẹ́ta ìta wa lọ tí wọ́n á ní àlọ́mọ kankan kéèsì yẹn wá elójú òru èmi lójú pé ẹni agbára èèyàn mẹ́wàá ọ̀ka agbára àjọba ka sọtì ẹ sìn àwọn tí ọba ni ṣàlàyé rẹ̀ wọ́n ṣùgbọ́n ọmọ tá a ní abá àti ẹ̀fẹ́ ṣe DNA test àdámọ́ nǹkan kan nígbà tá a wá dé sanin Si tí wọ́n ń béèrè nígbà tí ó mú ẹnìkan wá níbi ẹ̀ẹ̀kẹta àbí nǹkan tá a ti ń sọ̀rọ̀ ẹni yẹn ní òun ló kọ ẹ̀ nǹkan kan òun wá tí wọ́n sí fírì ìyẹn ní sani sílé pé òun ṣetán láti fi owó sílẹ̀ torí ní tí a sọ ni pé a pín owó yẹn san èmi wá ní sà ẹ fún wa ní gbèdéke ìgbà báyìí owó ẹnìkíní kejì gbọ́dọ̀ ṣe kíni o. ó gbọ́dọ̀ pé. ó gbọ́dọ̀ rẹ̀ di òun kàn dáhùn ni pé kò nídìí òun gángan ti fẹ́ ṣe. dna test ọmọ yẹn tẹ́lẹ̀. yes pé òun á san owó àyà ń fẹ́ gígùn bọ́ba ti rí bẹ́ẹ̀ ọjọ́ tó dá ṣe pé kò yẹ ká mọ̀ wá gbọ́dọ̀ jẹ́ pé òun nìkan ò lè dá a ṣe ọjọ́ tí a fi sí àwa máa yóò yọjú ńjọ náà ah, kí ló dé nǹkan kan wẹ́ẹ́ ọmọ ń kọ́ wọn ni òun á mọ ọmọ wá yẹn kankan pé condition kan ni òjò òun lè wá that particular day ọ̀dà ọjọ́ wo ni ọjọ́ tó wá dá yẹn gan-an àwa lọ ọwọ́ á ṣé a ti sanwó ah, ah. àdéhùn wa kọ̀hún tó bá jẹ́ ti sísanwó ni àti sanwó yẹn ṣe problem but kì í tí ì nílẹ̀ for now ìgbà wo ni kíní àti pé ọmọ ó ní di interrogation before kó tó di torí elé àtẹlé wọ́n ti tún lọ síbẹ̀ bí ẹ̀ẹ̀mélòó kan kó tó di pé ọ̀rọ̀ ìtì ẹ̀wà wáyé táwọn rí ọmọ kan lọ́hìn kankan tó jẹ́ pé àwọn ará àdúgbò lọ́yọ̀ọ́ ìyẹn ní láǹsí bẹ́ẹ̀ yẹn wọ́n bá wọn dá sí i ah, ọ̀dà èmi ò kúkú dà mọ̀ torí láti bébí lèmi ti rí ọmọ kan yìí ṣùgbọ́n tíjọba bá ní dá sí i ọ̀rọ̀ yóò lè níyànjú ó ṣeé bóyá kì í sóhun lọ́nà ọmọ ó ṣeé ṣe bóyá ọkùnrin tẹ̀ náà kọ́ ló ní ọmọ kámọ́bà gba ọmọ àlè but àwọn interrogation tẹ́mi fẹ́ o ní pé hmm. láti confam ẹ̀ tí bí ìbá ti confam ẹ̀ pé ọmọ yìí ní sotiyensin ká lọ ṣe DNA test tá a bá ti ṣe DNA test bí ìbá ṣàwálà ní làálàáfíà ṣe lè jára sẹ́mi hmm. but chronic muslim tí a sọ ń jọ náà báwọn ò lè torí tí a bá ti lè gan ni ara wọn ẹni ò lè sóòsì. So wọ́n lọ bára wọn hàn sí i. ìsọ̀rọ̀ bàbá but pẹ̀lú kán ríra wọn kán dẹ̀ mọ́ra wọn kán máa lẹ̀ mọ́ra wọn yìí náà eh. ní ó fi fẹ̀sùn kan àfíìsì pé ó sóògùn sóòrùn ni eh. ìyá yìí dẹ̀ sọ pé ńgbà táwọn àtàfíìsì ti close dáadáa làfíìsì ti sọ àwọn tó ń ní tó ń lè ṣe tó fi jẹ́ pé tipẹ́tipẹ́ ń tìrán ni eh. tó ń bá ṣe sóbìnrin wọn kò sóbìnrin náà kọ́ mọ̀ jẹ́ pé làfíìsì ṣe sọmọ yìí. sẹ́ẹ̀rí ẹnu rẹ̀ lọ́pọ̀ ẹ pé dì í tó jẹ́ sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àfíìsì ló ṣe nǹkan sí i sóun náà ṣe nǹkan sáfíìsì tó fi jẹ́ pé àṣẹ̀ṣẹ̀ mo lọ kọ́sẹ́ ń bò mí ni alihamudulilayi mo sọ níjọ́ náà torí fáàmà bìnní mọ́tì rọ̀bíkà ilé ara rẹ̀ ló wà nísìn ṣé èmi ní mọ̀ fún lówó oúnjẹ lọ láéláé nígbà tí ó bá kọ́sẹ́ sọtí ẹ̀ ń sìn kò síbi tí ó lè gbúròó pé ìnẹ̀tọ́lúwà ibẹ̀ ní lọ àìjọ ríra wọn mọ́ gbígbàdúrà lọ́jẹ́ dẹ́ ni pé bí Tolú ṣe ń ṣe làfíìsì náà ń ṣe. bẹ́ẹ̀ni ṣé kò rí bẹ́ẹ̀ ló ń pe àwọn òbí rẹ̀ ní gbọmọgbọmọ ìyẹn ní hospital. it's alright it's alright bàbá ẹ dìde. ẹ má bàbá. ẹ káalẹ́ ma. ẹ káalẹ́ sàn. yes ma. mo ti ṣe investigation ṣẹ́tẹ̀ fún mi o. ẹ ṣe sàn. torí pé ẹ fẹ̀sùn kàn wá lọ́jọ́ yẹn mo dẹ̀ appreciate ẹ gan. ó pé ju kẹ́ ẹ fi sínú kẹ́ ẹ má sọ lọ. nínú private investigation tí mo ṣe. ìkan nínú àwọn ọmọ wa ó takò yín ní ọjọ́ tẹ́ ẹ wá ṣùgbọ́n kò fèsì yín ó ní ó pe àfíìsì sẹ́yìn tí wọ́n jọ ń sọ̀rọ̀ ọmọ yẹn la fi fóònù nọ́mbà rẹ̀ síta tá a bá pè pé ẹ mọ̀ pé Oríyọmí Hamzat nọ́mbà rẹ̀ la máa ń fi ta lórí program tó ní six nínú yẹn nọ́mbà ọ́fíìsì ọwọ́ ẹ̀ ló wà iṣẹ́ tó ń gbà bí ni pé kó máa gbé nọ́mbà. yes sir. now òun ló wá sọ pé nítorí òun pe àfíìsì ni pé àwọn kan tí wọ́n wà ní eré abitẹ́ ń gbé ni wọ́n pe òun sí orí fóònù òun tí wọ́n sọ wípé ọmọ tẹ́ ẹ mú wá yẹn kì í ṣe ọmọ tí àfíìsì ń claim pé tá àfíìsì bá claim pé tá a bá ṣe DNA test fọmọ yẹn o yóò sọ pé àfíìsì kọ́ ló ní ni o pé káfíìsì dìyàrí wọ́n á ní kí ló ń bá àfíìsì sọ wá ní òun bí àfíìsì pé sọ dá ọmọ ti ẹ̀yẹn gbọ̀n gangan àfíìsì wá ní ó kọ́kọ́ sọ pé tóun bá rí òun ọ̀dà mọ̀ ṣùgbọ́n gbà tó yá òun ò dánmọ yẹn mọ̀ dúdúdúdú ó ti lọ ti pẹ́ pé nǹkan tóun sọ nìyẹn wọ́n á bí pé sọ máa fi sì rí ó lóun ò rí àwọn ò pàdé rí rárá rárá pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn but síbẹ̀ náà kò ṣe dáadáa ẹ má bínú irú tó sọ yẹn kí ló dé tí ò sọ ní open space níbi tẹ́yìn náà wà tí ẹ jọ gbọ́ ohun tó sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ sáfíìsì yẹn lóòótọ́ lè sọ ohun àtàfíìsì dọ̀rẹ́ ó lè sọ pé wọ́n jọ ó lè sọ di kí wọ́n jọ mọ́ múra wọn káàkiri tírù yẹn bá dẹ̀ ti ṣẹlẹ̀ tí ò sí gbàgbọ́ mọ́ nínú kódà kó jẹ́ ilé ẹjọ́ èèyàn rí i pé adájọ́ yìí ó ti sún mẹ́nìkan jù nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ èèyàn lè sọ pé àwọn ò ní gbàgbọ́ mọ́ nínú adájọ́ yẹn so èyí tẹ́mi fẹ́ fi dáyín lójú ni pé àfàìmọ́nirí múni bánisọ̀tá ní iléeṣẹ́ rédíò àgídìgbò a kì í ń ṣe iléeṣẹ́ ọlọ́pàá a kì í ṣe pé ẹni tó wá report nígbà tá a bá ti ṣe àwa gan ti a ti a ti dalẹ̀ ní fi ń ṣiṣẹ́ torí pé tá a bá ti kúrò lórí òdodo tá a wo ìfẹ́ tá a ní sí èèyàn kan tá a wá fi ṣerú nǹkan báwọn gbọ́ àwọn tó ń gbọ́ wa kò sẹ́ni tá a gbọ́n tó gbogbo yín lẹ́gbọ́n jù wá lọ bẹ́ẹ̀ ṣe wà olólùfẹ́ wa ni yín kọ́rọ̀ ìtó kàn yín báwọn ṣe ń gbọ́ wa lẹ́yìn náà ń gbọ́ wa ok bẹ́yìn ọ̀bà wa gbọ́ wa àwọn tó nífẹ̀ẹ́ yín táwọn ń gbọ́ wa ń kọ́ sákàdọ̀ta tiwọn ni torí pa fẹ́ yanjú ọ̀rọ̀ ẹnìkan so mo bẹ̀ yín torí tọ́lọ́run ẹ that was ntí mo ntí mo bá bọ̀ nínú ntí mo mú nìyẹn tó bá jẹ́ pé ó kù nǹkan kan bẹ̀ fáyẹ kó kù kankan ni o kù ó kọ so ẹ dákun. o ti tán làjẹ. ẹ dá ẹ já síbi kò yẹ ká pẹ́ lórí rárá. ni pé o fine a máa ṣùgbọ́n ìgbàgbọ́ yín ni pé nígbà tí àfíìsì ṣe nǹkan sí kò sí yín lẹ́nu mọ́. ń ó ń di àárọ̀ yìí. no I disagree. Yes, sir. tó bá jẹ́ pé ó ń gbọ́ràn nígbà tẹ́ lọ kíkò ní pé kí wọ́n má jẹ́ kẹ́ ẹ débi ọmọ níta sọ ni pé kì í ṣe pé òun ni pẹ̀lú gbàgbọ́ tí yín ni o pé nǹkan tí wọ́n ṣe sí i inú òjò gbọ́ràn gbà yẹn tó fi deny ẹ̀yin èèyàn rẹ̀ ṣe é gbà bẹ́ẹ̀ because ẹ ẹ̀ ní kó fẹ́ àfíìsì náà kí ló wà lọ́bẹ̀ ṣé bẹ́ẹ̀ náà lọ́mú kí ló ṣọ̀ tẹ̀lé yín ẹ̀hìn tó àwa ti fi lórí pé bóyá o oògùn náà ṣe sí o tó fi ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó hàn gbangba gbangba ni pé àtàfíìsì o àti tolú ní àkókò yẹn o òbí àwọn méjèèjì ló ń complain. yes sir. yeah káwa ṣe pápápá hmm. ṣé ẹ̀yin náà gbà pé àfíìsì kọ́ ló lọ́mọ yẹn. Ah, níwájú ọlọ́run ọba àti ènìyàn ìgbà tí àwọn méjèèjì ń bára wọn sùn kò sẹ́ni tó mọ̀ hmm. ìgbà tó ń fẹ́ ọkọ ti bí kò sẹ́ni tó mọ̀ hmm. pọ́ìntì tèmi nìyẹn nǹkan yóò lè sọ pé àfíìsì ló lọ́mọ mi ìdẹ̀ lè sọ pé òun kọ́ ló lọ ọmọ mi ìdẹ̀ lè sọ pé ọkọ tọ̀hún ló lọ ọmọ mi ìdẹ̀ lè sọ pé òun kọ́ ló lọ ọmọ torí nígbà tán bára wọn jọ lájọṣepọ̀ mi mọ̀ ìtọ́lọ̀ ń ṣe á mi sí kò sẹ́ni tó mọ̀. náà àbí tí mo wá fẹ́ lọ nìyí ẹ̀yin láti ṣọ́ra gan ẹ̀yin gangan ìyàwó yín dà. Ah, ó ti ṣàìsí ọ̀rẹ́ mi. àbí pẹ̀lú bíyàwó pẹ̀lú bíyàwó wọn ti ṣàìsí hùn hmm. ìfẹ́ káàrin èèyàn àti wọn bàjẹ́. kò lè bàjẹ́ àárín èmi àti bàbá alájà gan ò bàjẹ́ torí à ń pàdé torí ọ̀rọ̀ yìí ò lè dàrin kò lè dàrin èmi àti wọn rú ah, ṣẹ́rí mo tún sì ní ọ̀rẹ́ tó jẹ́ nkí àwọn tó hmm. jẹ́ pé tó bá ń ṣe iléyá mi lè má lọ síbẹ̀ hmm. iléyá ọdún yìí nìkan ni mi lọ. nǹkan yóò ní bàjẹ́ ẹ nífẹ̀ẹ́ ru àmì alájẹ but mo fẹ́ clear nǹkan kan ṣe mọ̀ pé ó sọ wípé three years mi kì í fẹ́ kéèyàn borúkọ mi jẹun ní tí bàbá alájẹ ò bá ṣe mí ní parọ́ mọ́ wọn pọ́n ṣe láìfù tèmi nìyẹn torí inú mi le ara mi dẹ̀ máa ń kọ̀wọ̀ sí èmi fi kí n parọ́ ṣó ti yẹn ó ní mo gba owó ní ọwọ́ òun fún birthday mo pe òun lẹ́yìn tèmi àti òkè jọ ń dúró ṣe kákan gé ọ̀rọ̀ yẹn mi fẹ́ ká pẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ mo dẹ̀ mọ̀ọ́mọ̀ fẹ́ fínú fídọ̀ fún yíyanjú ni alájí tí mi bá ní fún yíyanjú gbogbo rọ́ọ̀tì bàbá mi rí àmọ́ pa màá ní ká mọ̀ já wọn but a kàn mọ̀ fa ọ̀rọ̀ gùn torí wípé nínú ọ̀rọ̀ wọn òótọ́ wà níbẹ̀ o irọ́ wà níbẹ̀ ṣó ti yẹn ìtí irọ́ fi wà ìtí òótọ́ fi wà níbẹ̀ dádì mi ti kú mi ìdẹ̀ lè dìfẹ́ǹdì dádì mi mi lè dìfẹ́ǹdì òkú láíláí. bàbá tiwọn náà sì ti kú bàbá tiwọn náà sì ti kú wọ́n ti jọ ń ríra wọn lọ́n bọ̀tà wa tá a jẹ́ ara ayé aláàjì ẹ má jẹ́ ká pẹ́ lórí hmm. kéèsì kákan rọra ṣọ́ọ̀tì ẹ̀ hmm. tí èèyàn bá ní oyún ká léèyàn bá ní oyún ní dísẹ̀ ní january ní january nínú oṣù january tí ó bá bí ọmọ ṣé ọdún yẹn náà ní òbímọ ní oṣù kẹsàn-án ṣé ẹ mú pọ́ìntì mi tí èèyàn ò bá wá lóyún ní oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹni ṣé mo pò bọ́ sí ànádà yìí ẹ̀ kò tó bímọ ọdún mélòó lọmọ yìí lónìí ilé wọn tó fi bímọ point one èmi ò lọ sí skul omi ìkàwé kankan o but mo ní point but ká mọ̀ pẹ̀ lórí ètò ra àmọ́ kókó ibi tá à ń lọ hmm. ṣó ti yé yín point two ni pé ṣé nígbà tí ọmọ ìkó tó lóyún fún wọn ni wọ́n lọ tọrọ rẹ̀ nílé bàbá rẹ̀ ni ni wọ́n dìnnà pé àwọn ò lè fi fún muslim àbígbà tó lóyún tán ẹlẹ́ẹ̀kẹta gbogbo ọ̀rọ̀ yìí ló ní ẹ̀rí o but ká mọ́ kàn pẹ̀ ní orí ẹ̀ torí àwọn tó bá ń text message kí wọ́n lè mọ ibi tí wọ́n á máa dá ẹjọ́ sí ìní gbogbo eléyìí tí mò ń sọ yìí ṣó ti yẹn aláàjì toró ní iye ọdún tí mọ̀ẹ́mí lò ní orí òkè ó dẹ̀ ní ìdí tí àwọn méjèèjì tí dáàmọ́ mi fi wà nìbàdàn tí dáàdì mi fi wà lọ́yọ̀ ó ní iye ọdún yẹn sí àárín ara wọn torí tí n bá ní kí bàbá àlàjà bọ̀ ṣe wà yìí tí n bá ní pé kájọ máa change ọ̀rọ̀ ká máa bi ara wa wípé ọdún mélòó oṣù mélòó lẹ tó ṣẹ̀ṣẹ̀ lọ ẹ máa gẹ́ẹ̀tì pé irọ́ ni wọ́n pa. bọ̀tà nídìí. irú eléyìí ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ tí ń bẹ lápẹ̀tẹ̀ o bẹ́líìfù ń lọ lọ fúnyàwó òǹwé lé pé gbà ọkọ rẹ̀ pè ẹ́ lẹ́jọ́ o nígbà tíyàwó tó dé ilé ẹjọ́ bẹ́líìfù náà ní tún ń sọ̀rọ̀ pé ńgbà wo lọ fẹ́ rẹ ọkọ rẹ kókó ọkọ rẹ ti kọ́ mọ́ padà mọ́ wá gbowó tó <laughs> ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ lápẹtẹ ẹkú àlejò ẹkú àlejò ó yẹ ká ráìtì àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ilé wọn bá wà nǹkan ṣe lórí ọ̀rọ̀ ilé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ lápẹtẹ bẹ́lífù tó múwèé lọ bóbìnrin ń lé òun náà <laughs> ṣúgà ti jà bóyá wọ́n wà short staff <laughs> bóyá wọ́n wà short staff yes mo ń gbọ́ yín mà so ẹ ti fún wa níbi ìdí mẹ́ta ọ̀ ẹ ní ká mọ̀ lọ ọbẹ̀. ká mọ̀ lọ ọbẹ̀ so ti yé yín a sì tún lè lọ síbẹ̀ torí tá a mi fi ní fẹ́ pé ká lọ síbẹ̀ ni pé bá a wí látòní di ọ̀tún la hmm. orí pọ́ìntì kan náà lọ́rọ́ padà láǹdì sí so ti yé yín àlàdì ọ̀tẹ̀ mi mo fi ijọ́ tí ó pè mí nìkan nù sáré mo fi ṣẹ̀rí sí pé gbogbo ohun tí mo sọ lónìí kò sí irọ́ kankan níbẹ̀ ṣe wá rí bàbá Mariam náà ọ̀rọ̀ yóò lè mú kémi àti òun dọ̀tá òun kálukú ti pín ìyá o torí ọ̀rọ̀ ọdún mẹ́rìnlá sẹ́yìn àtọmọ òòjọ́ òun là ń sọ yìí o hmm. ọmọ ọjọ́ kẹsàn-án àti ọmọ ọdún mẹ́rìnlá kò sí nǹkan tán fẹ́ fi defend ara wọn gbogbo eléyìí tí wọ́n ń sọ yẹn màá proof wọn màá dẹ̀ fi ẹ̀rí tì àmọ́ ká rọra dákẹ́ ń bẹ̀ àmọ́ ku àwọn náà kújọ tí ó kà wọn nìkan nù sáré téèyàn bá jẹ́rìí èké iṣẹ́ máa ń fọ̀n lẹ́yìn ikú gbogbo tá à sọ àrùn atẹ́gùn iṣẹ́ ni yóò generate lógún ọdún after thirty years after fifty years ó ku àwọn ó kú wọn ó kọ ẹlẹ́dàá wọn ó kú wọn kú dájọ́ ọlọ́run ó sì kú èmi náà ó kú mi kú dájọ́ ọlọ́run gbogbo ibi tẹ́ bá fẹ́ dájọ́ sí orí díẹ̀ lè náà ni ó dalẹ̀. mo fẹ́ kí torí ọmọ iná alájì ṣe mọ̀ pé ilé ọkọ ló wà. Hmm, torí ẹ̀ náà la. wọ́n dìvẹ́ndì dáàdì alájà wọ́n dìvẹ́ndì àfíìsì ní ṣáléńṣílé àfíìsì gan lè rí sí mi kò sọ fún mi pé mo gbà lójú lẹ́ẹ̀mẹ́ta ó sọ fún mi ní àgídí wípé wọ́n gbé mi wá bẹ̀ òun ni mo gbá lójú lẹ́ẹ̀mẹ́ta alákọ̀ọ́kọ́ tó súnmọ́ mi tó ń nàka sí mi báyìí pé wọ́n èmi ò rí i pé wọ́n gbé mi wá abẹ́rùn ni mo fún un nígbàjú ó tún rí pítẹ̀ lẹ́lẹ́kejì mo tún fún un nígbàjú ó tún wá sọ mi pé tán bá bí mi dáa kí n tún gbà òun súnmọ́ mi tí wọ́n bá bí ọ̀dà kò tiẹ̀ súnmọ́ mi mo fẹ́ kan súnmọ́ fúnra mi mo tún fún un bàbá alájàde ó sọ fún wọn wọn lè bí mi torí àwọn gan ọmọ tí wọ́n pọ̀n ẹ mọ̀ jẹ́ ká tanra wa jẹ bọ̀ tára alẹ́ ẹni èèyàn ò lè sọ nù. bẹ́ẹ̀ ṣe gbá lẹ́kùnrin lẹ́kejì lẹ́kẹta ṣé kò attempt láti gbà yín sá. ah ó sún sẹ́yìn ó sọ mi pé tí n bá gbà tí n bá tún òun gbà òun ó gbà mí ọlọ́run sì kẹ kò sì gbà mí. ẹlẹ́kẹta náà kò gbà yín. kò gbà mí ó sa wọ́n mú wọn àwọn bọ́ọ̀yì àwọn tó wà níbẹ̀ wọ́n wá fà wọ́n fà kó wọn ajú mi wọ́n dẹ̀ bẹ̀ mí ẹlẹ́kìn. ṣẹ̀wádìí bàbá Mariam náà ní ọjọ́ ìtòrọ ọmọ yìí náà ni mo parọ́ mọ́ torí wọ́n yorí fóònù ẹ̀ wò lòun ò yá mi ṣó ti yé yín bàbá Mariam náà ya fọ́tò mo rí wọn mo kàn ṣe bí ìgbà pé mi rí wọn nítorí nǹkan téyìn ò bá fẹ́ kó bàjẹ́ kì í ṣe ti jà lábáwá èmi àti wọn pẹ̀tù sí jà lábáwá àwọn gan ò lè proof wípé ó tòsí ẹ wọn ò dẹ̀ lè proof pé kò tòsí ẹ torí kò sẹ́ni kankan bí ọjọ́ òkùnkùn ni ṣó ti yé yín ni ìsọjú bẹ́ẹ̀ yẹn lọ. ok ẹ ká lè mọ̀ bá pẹ́ nítorí àwọn tòmí ìta tó fẹ́ ṣe mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín torí tọ́lọ́hún kò yẹ kí a gbọ́rọ̀ ìdórí rédíò nǹkan tó jẹ́ ọ wá ni pé hmm, ẹni ẹ̀yin lẹ kọ́ ọ bá pò báyìí tẹ́ fẹ́ yọ ẹyẹ jáde o ẹ wá ń bi wọ́n léèrè pé òkú lẹ́yẹ yìí ni àbáyé tí wọ́n bá sọ pé àyè ni ẹ lè fún ẹyẹ lọ́rùn pa o tí wọ́n bá sọ pé òkú ni ẹ ẹ sí ọwọ́ báyìí ẹyẹ ó fò ti kó o kù àsìkò tí wọ́n ń béèrè ọmọ yìí ti jìnnà wọn àráyè rọmọ láàrin oṣù mẹ́ta tí wọ́n lọ ọmọ pọ́dún mẹ́ta wọn ò jà sọ́mọ ọmọ pọ́dún márùn wọn ò jà sọ́mọ ọmọ pọ́dún mẹ́wàá wọn ò jà sọ́mọ ọmọ pọ́dún mẹ́rìnlá ṣé ọmọ òun náà ní ìṣe òtí dàjèjì wọn káti ẹ̀ sọ pé ẹ pìrìsẹ́ǹtì ọmọ gangan o wọ́n ṣe dna test o wọ́n lòun lónìí o ṣé ọmọgun òtí dàjèjì nínú ilé bàbá ẹ̀ kí ló dé tó pẹ́ tó yẹn kí ló dé tí wọn ọ̀dọ́ mọ tí wọ́n láwọn fẹ́ ṣe dna test fún kí ló dé tí wọn ọ̀dá mọ̀ ṣé bí wọ́n ṣe ń dàtọ̀ yìí ni wọ́n sì nífẹ̀ẹ́ ọmọ tó bẹ́ẹ̀ lóòótọ́ ni wọn ò wá kó tó dò ní kọjá pé ìjà yìí akọ́kọ́rọ́ alátẹ̀bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ náà nísìnyí a ó tó gbà wo seven years tó yẹ pé seven years sísìn gan wọn ọ̀rọ̀ mọ́ ni yóò ti yanjú díẹ̀ kó tó di sin ó sì ṣe kí wọ́n sì rojú ẹ̀ ń bẹ̀ díẹ̀ but fourteen years ọmọ gan ti ń lọ sípò kó decide pé no no no no no ẹsẹ̀ náà bàbá mi mo ti gbọ́ but eh, just let them be ọkọ̀ ọdún mẹ́rin péré tí ó pé eighteen years tí ò ní ṣe é jà sí mọ́ bàbá ó ti pẹ́ jù àfíìsì ó ti pẹ́ jù ó ti pẹ́ jù ni ẹ fi ń sọ pé àbọ̀ ọdún mẹ́rin dàkẹ́ pọ́nmọ́ ẹni. bẹ́ẹ̀ni sà. ha ah, fourteen years ó ti pẹ́ jù but ọwọ́ yín là wà. lọ́nà wo. lọ́nà bẹ̀rù ọlọ́run lọ́nà bẹ̀rù ọlọ́run kó pọ̀ ọmọ yẹn mọ́ dàrú lọ́nà kò sí kò sí tójú bá lọ o ṣe rí tẹ bá tẹ bá mọ̀mọ́ wá tí èso ọmọ yẹn tá a ní tá a bẹ̀rẹ̀ wàhálà tá à ń pé òkè ẹ dá yìí padà òkè ẹja ṣe báyìí o gbọ́ ọgbọ́n tá a bá lè dá a lè padà padà gẹ́ẹ̀tì ẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n torí bẹ́ẹ̀ yẹn bá mọ nǹkan fi pamọ́ ọba tó níwájọ mọ̀ wá ṣùgbọ́n tí wàhálà tá a padà ṣe yẹn kò ní dàbí kẹ́ fínúfíndọ̀ pé tolú ọmọ gangan ni o fún wọn kàn ṣe DNA test. mo ti mú wá fún wọn sir. no ìwọ kọ́ ni mò ń bá wí àwọn ni mò ń bá wí ó rí i pé n tẹ fẹ́ bọ sọ̀rọ̀ lálẹ́ yìí <laughs> torí ẹ mo dẹ fi tètè pè yín torí condition tó wà. ẹ mọ bínú sir. ah sọ̀rọ̀ kí mò ń bọ̀ jà náà n bẹ jà náà àfíìsì gbọ́ òjókòó ìní ó dìde ní kí bàbá ìbọn bẹ ẹ̀yin méjèèjì èkó ẹ dá nìyín gbogbo tó wà lẹ́yìn ẹ̀yin lẹ dá lẹ mo fẹ́ kẹ́ ẹ ràn mí kò sẹ́ni tó ní point kankan tó fẹ́ prove fún yín o fine ọmọ yín ti rìn bó ṣe rìn ó ti pàdé àfíìs àti gbé sọ́tún àti gbé sósì ṣùgbọ́n síbẹ̀ náà bàbá sáà ti kú ti pẹ́ bí bàbá ò tí ì kú gan bí wọ́n bá lọ tí wọ́n fojú kan mọ́ ọwọ́ pé wọ́n tiẹ̀ ń rí ó ń dàgbà sí báyìí lórí báyìí lórí báyìí lórí wọ́n dá mọ́ àkọ́kọ́ tí màá ní kéèsì pa fẹ́ ṣe dna test wọ́n gbọ́ ọmọ mi ìwárè nígbà wípé àwọn ọ̀dọ́ ọmọ mọ̀ mo fẹ́ ẹ dákun torí ọlọ́run mo fọ ọlọ́run bẹ̀ yín mo wá fi ọ̀rẹ́ yín tó jẹ́ ìyàwó bàbá yìí mo fi bẹ̀yìn ọ̀rẹ́ lẹ́jọ́ jẹ́ òun sì ti jáde láyé bí ọba tó fi yín lẹ̀ sáyé tí ọ̀jẹ́ yẹn ọlọ́ngbà náà ara aṣẹ́ tó kù tó fẹ́ kẹ́ ẹ ṣe ni ẹ dákun torí ọlọ́run gbogbo tẹ́ ẹ bá lè ṣe fún wa kò sí kankan kò sí a kò sáwìjàre kankan ọlọ́run gbọ́ kódà a lè mọ̀ ṣe DNA test mọ́ títorí ó pé ó ṣe ti ọ̀dà ṣe mọ́ tàn yín wàláì tẹ́ ẹ bá fa ọmọ lé ọmọ yín ni o ẹ̀yin lẹ́ bí a ṣe DNA test mọ́ wàláì ọmọ yẹn ọkàn gbọ́ ni fourteen years àsìkò tí wọ́n mọ̀ mọ́ brain ọmọ máa ń develop tó yẹ pé tó bá ti mọ̀ nígbà yẹn ni ó mọ ṣiṣẹ́ lé lórí tí ó fi dàgbà gbogbo tí ó lò láyé ó ti kọjá àbí ó ti kọjá ọmọ program brain ọmọ yẹn ti wà program towards your family bẹ́ẹ̀yàn kan fò ní ìsìn tó forí lọ́lẹ̀ tọ́nà sí òkè ìkà ò lè ṣe nǹkan mi jù tẹ́bí yín bá ṣe lọ. Alhaji torí tọ́ lọ́n mm. torí tọ́ lọ́n ṣé ẹ ti fúlẹ̀ Alhaji torí lọ́n ẹ lè má fún nísìn. no ah, kò sí olóòbí kankan aláàjì ẹ jẹ́ kí n wá ẹ jẹ́ kí n wá tàn mọ́lẹ̀ sáàrin kan fún yín torí ṣe mọ̀ pé mi mo ní ká mọ̀ pẹ̀ lórí ẹ ló jẹ́ kí n rọra kákọ́tì ọ̀rọ̀ yẹn. ṣe mọ̀ pé mo sọ wípé téèyàn bá lóyún ní january ẹ ah, ah ṣe bọ́mọ la lọ́mọ là ń wá ní tó bá ní tó bá sọnù ó di dandan kéèyàn ò wà èmi tí mo kó kúrò ní ìdí arẹrẹ mo mọ iye ọdún tí mo lò lò lómi èmi àtọ́mọ ìlàdẹ̀jọ lọ sólómi káàtì sọ wípé lóòótọ́ o bóyá ńgbà tí wọn yìí mo wà lólómi tí mo wà nídìí arẹrẹ ni wọ́n bá ń fẹ́ ara wọn ọdún tó jìnnà ọdún yẹn ti jìnnà síra wọn tán fi jọ túkà ìgbà tó dé ọ̀dọ̀ mi ni ọkọ mi tó ṣẹ̀ṣẹ̀ sọ wípé ká mú lọ síbi iṣẹ́ lólómi ibi iṣẹ́ tá a mú lọ tó télọ̀ yẹn àwọn tẹ̀blíkì ni ó ní òun ò lè mọ ran aṣọ obìnrin ló láti tún ṣẹ̀ṣẹ̀ padà sílé lọ́jọ́ lọ́dọ̀ wa after tó lọ sí ọjọ́ lẹ́yìn ọdún tí ì sí ọdún ni èmi tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìnáwó ló bá mi gbé apẹ̀rin wá apẹ ẹni tó gbé wá fún mi ìní wọn padà rí nílé mọ́ so ìtẹ́ ń bi mí ìtí mi ìlè dáhùn ni òun ló bí ọmọ ẹ̀ kò dẹ̀ pọ̀síbù lókè pẹ̀pẹ̀ kí n fọ ọmọ tèmi kalẹ̀ wàá mọ̀ fi rojọ́ ọmọ tá a dẹ̀ ń sọ yìí aláàjì mi ìfẹ́ pé ká pẹ́ lórí kéèsì ni gbogbo tí mò ń sọ tí n bá fẹ́ pé ká pẹ́ lórí ẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹni tó bá lè wá nǹkan kí wọ́n wá ọmọ yẹn jáde tí wọ́n bá wá padà wá ọmọ yẹn jáde tí wọ́n ní à wọ́n gbé ọmọ kí ló fẹ́ gbọ́ pamọ́ fún kọ̀sẹ́ tó lè proof ẹ̀ tó lọ́mọ́nú àwọn méjèèjì DNA test náà ni ó proof ẹ̀ tí wọ́n bá fa wàlí àwọn tó jẹ́ pé wọ́n mọ nǹkan wá kí wọ́n wá ọmọ tó bá wá padà jẹ́ wípé ọmọ yẹn náà oní oye orí ibì kan náà lọmọ yẹn ló wá padà láǹdì sí kíni ẹ ti ń sọpọ́ọ̀tì wọn nìyẹn aláàjì tẹ́ ẹ bá máa sọpọ́ọ̀tì wọn ẹ lè sọ wípé èmi gangan ni kí n bá wọn wọ ọmọ jáde ṣé mo lọ́mọ mi tí mo fẹ́ pìsẹ́ǹtì ni mo kúrò lólómi kì í ṣọdún méjì ó dẹ̀ ní reason tẹ́ bá polówó ọjà máa sọ reason tẹ́mi fi kú òlòló tí mi fi lo sim tí mò ń lò nígbà yẹn mọ́ mo sọ fún yín pé ọmọ àfíìsì ọmọ tá a jọ ń gbélé ló nígbà yẹn ó fẹ́ ṣe ó fẹ́ kọlà ọmọ òun ni mo pe àfíìsì wá sí olómi ló fi mọ ibi tí mò ń gbé ló lómi. it's alright it's alright ipò tá a wà yìí ah. a gbọ́dọ̀ bínú ni ò ní jẹ́ ń bínú sí i ṣùgbọ́n kọ́lọ̀. aláàjì tẹ́ bá bínú sí mi tẹ́ bá bá tiẹ̀ bínú sí mi fine ṣé bẹ́ẹ̀ fẹ́ rí di ọ̀rọ̀ ni téèyàn téèyàn bá ti da nǹkan rú èyàn ṣẹ̀ṣẹ̀ wà tuntun. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ó ti dàrú púpọ̀ títò làwà báyìí ẹ máa gbọ́ onífàkìkì tán ni kó fíkà fàkìkì tán mọ́ kiri ẹ̀ mọ́ nǹkan àmọ̀ràn ojú onílù kínní kan ó fojú ọwọ́ lù ọ́ fẹ́yìn ọwọ́ ló bá tó tẹ̀ ọ́ bẹ́ẹ̀ni lẹ́jọ́ bá ti pọ̀jù yóò pè yẹ lájẹ. ọfọ ẹ ẹ ṣe sùúrù ẹjọ́ yìí <laughs> ti ń pọ̀. kò tọrọ ni. lẹ́mi sọ pé mò ń gbè lẹ́yìn wọn. òótọ́ ni nàǹgbà tẹ wá sọ wípé èmi ẹ̀ ń bẹ́ẹ̀ ni ẹ taari ọ ẹ ti ọ̀rọ̀ sí mi ni ọmọ Yorùbá ni mi mi ń ṣẹ́gun ẹ ti ọ̀rọ̀ sí mi wípé èmi nìkan ni mo lè ràn yín lọ́wọ́. sẹ́ẹ̀ lè ràn wá lọ́wọ́. àdàpé Yorùbá nìyẹn aláàjì. sẹ́ẹ̀ lè ràn wá lọ́wọ́. aláàjì ìrànlọ́wọ́ tí màá ṣe fún yín ṣé kí n sọ fún yín. ẹ sọ kí wọ́n lọ sí ìlọ́ra níbi tí mọ́mi wá gbé kí wọ́n wá béèrè pé ọmọ tí ó gbà lọ́dọ̀ wọn. assurance wo la ní gbọ́dọ̀ wọn lọ́mọ wa. mo sọ fún yín pé láti ọjọ́ kẹsàn-án. no ẹ ní sùúrù ẹ má rojọ́ mọ́ ọjọ́ ti lọ ẹ mọ̀ pé tòótọ́ ìtì nìkan là ń ṣe látàárọ̀ asifẹ ṣètò mi kò dá wa ẹ̀yin lẹ mọ̀ bí ọmọ wà. ọmọ náà wọ́n mú wá yín tí ò bá wa tó bá rú ẹ̀yin gangan lójú aláàjì mo mọ̀ pé ẹ̀yin gan náà máa ń tọ̀sẹ̀ bọ kéèsì fúnra ara yín pásánà fúnra ara yín ẹ máa ń ṣe ẹ try lé lórí kẹ wò bóyá ọmọ ni bóyá ọmọ kọ́. àwọn tí wọn wá sọ pé ọmọ nǹkan ni wọn mú wa ń kọ. alhaji ṣé ẹ ń jà ládùúgbò ni àbí wọn ń bínú obìnrin yìí. àdúgbò òbo ni wọn ti sọ bẹ́ẹ̀ náà ti pè wọn mo fẹ́ mọ orúkọ àdúgbò yẹn. Hmm, àdúgbò òbí tí ẹ ti mọ ọmọ wa. tí àwọn ti mọ ọmọ wa àbí tí èmi ń gbé. àdúgbò òbí tẹ ẹ ti mọ ọmọ wa. Ah, ah, kò sí ẹni tó lè sọ bẹ́ẹ̀ ládùúgbò yẹn. pé ọmọ yẹn kọ́. kí wọ́n sọ dájú alaji ẹni kí wọ́n ẹni tó sọ fún yín kó sọ àdúgbò yẹn gangan orúkọ àdúgbò yẹn máa. ọ̀dọ̀ ọmọ méjì tẹ́ mú wa àbí mẹ́ta. àmọ́ ọmọ mẹ́ta wà àdèmọ́ ọmọ méjì wà ìdí tá a fi mọ́ ọmọ méjì wà ó ní pé ọmọ tí ó lóun bá ní ọ̀dọ̀ ọmọ yìí ni. ikú ọmọ tòun ni. ikú ọmọ tòun ni àwa mú ọmọ yẹn wá ó tún wá sọ wípé kì í ṣo ọmọ tóun bá ọmọ tóun bá ó pupa ọmọ tóun bá lọ́dọ̀ ọmọ mi ọmọ dúdú ni ọmọ tá a mú wá ọmọ pupa ni. lórí ẹsẹ̀ ẹ̀ mọ́ ọmọ pupa wá. Ah, ah. ṣe bọ́ ọmọ tó bá wà lọ́dọ̀ ọmọ mi náà láàmú wa. àní ah, ẹ bọ́ ọmọ ọ̀dọ́ ọmọ mi wa o ọmọ ti àfíìsì. ọmọ tó ń bá lọ́dọ̀ ọmọ mi àfíìsì ò lọ ọmọ ẹni alájẹ yìí gò lè kílèmù yípa àfíìsì ló lọ ọmọ ọtí tá ṣe dna test. ọmọ tá ọmọ tí àfíìsì sọ ló kọ ọmọ àfíìsì sí ni títí tá a ṣe dna test. ok ok àfíìsì ló sin ibi ọmọ. ok àfíìsì lọ sọmọ ló kọ. ok ok ẹsìn rẹ lómi ló ní báyìí. so ọmọ yẹn ni à ń sọ àsọpọ̀ ọmọ tó wà lọ́dọ̀ ọmọ mi yìí. ọmọ tí ọyìn lẹ́mọ ibi tí a fi sí. ṣẹ̀wá ọmọ tá à ń sọ ọmọ tá à ń sọ ìyá ló jókòó orí ẹ mú pé kó mọ́ ọmọ jáde èmi ṣàkọ mọ ni ọmọ wà dọ̀dọ̀ ni. wọn lẹ ní bó fò tó sorí sọlẹ pé ẹ ní rídìí sí ọmọ yẹn. Ah, ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ ó kù ó kọ lọ́n ó kú jọ tí ó kò nìkan àtẹ́lẹ́dẹ tí ò rẹ ni dìnnà ẹ̀ tí ò rẹ ni ṣẹlẹ̀ rí ẹ. ọmọ tẹ ẹ mú wá hmm. ọmọ táfi sì sọ ló kọ ni. bẹ́ẹ̀ni sá ọmọ yẹn ò sí bí àbí. ó wà níbí. ẹ jẹ́ ń wo lọ́ọ̀kan bẹ̀rẹ̀. ó ní ẹ. ṣé ọkùnrin lọmọ rẹ àbóbìnrin. kí ló sọ orúkọ ọmọ rẹ. ilé yìí sàlẹ̀ àná. sunday labi. ṣé bọ́sẹ̀ ló ń jẹ ni sàlẹ̀ àlọ́ ń jẹ. ẹ kí ló kọ rẹ. Anna. Anna. Oh, dah jabat saya eh Ẹ ẹ ẹ kankan pe ninu oruko ti e so ni. Anna lórúkọ ẹ̀ Anna náà so Anna na so níbo lẹ so ni ní Anna. Church. Ṣebí lè má yìí lẹ ti so oruko mo Nígbà ati ìṣòro ló lọ mọ. Ẹ̀yin ọjọ́ mélòó tó o bímọ ló gbé kúrò ń bẹ̀. Ọjọ́ kẹsàn-án. Sọ o tún lọ sọ orúkọ ń bòmí lẹ́yìn ọjọ́ kẹsàn ni. Bẹ́ẹ̀ni. bàbá rẹ̀ náà ṣé bàbá rẹ̀ dẹ̀ ẹjọ́ wà ní church ni. kí ni date of birth ẹ jàre. May eleven two thousand and eight. May eleven two thousand and eight. May ten two thousand and eight. Who is your mother? Who This is your mother. Have you ever met your father? This is not your father. It's your father. Ah. Ọmọ yìí eh, yà nǹkan tá a máa ṣe ni. Ma yìí you cannot woman you cannot give what you don't have. Information tí wọ́n need. Fóònù kan fóònù yín ló dún. Ní táwọn lè ṣe náà say ṣe ẹ ṣe àdúpẹ́ ẹ ti ṣe bẹ́ẹ̀ sí afis ẹ ẹ rẹ́rìn sọmọ tí wọ́n mú wá ní tẹ́ reject hmm, eléyìí náà mú wa tẹ́ ilé ìsọmọ yín ojú dùn yín ni eléyìí sọmọ yín orí ń tà fíìsì o. ẹ wo ayọ̀dá yín ẹ máa lọ a ti fọ̀rọ̀ síbi dna test but dna test a ṣe nù a ṣe dna test ìwọ àti ẹnìkan a ṣe dna test ìwọ àti ẹ àtẹni tí wọ́n pè ń bàbá ẹ̀ náà we need to con, a ní láti mọ̀ tí wọ́n bá ṣe dna test tó bá jọmọ rẹ ni yóò gbé yọ tó pọ̀ mọ̀ rẹ kọ́ sáà mọ ọmọ ẹni tí ń ṣe nígbà tẹ́ ẹ ti sọ pé wọ́n mú ọmọ mi wá ni nígbà tó bá present ẹ tó jẹ́ bàbá rẹ̀ yẹn náà tọmọ yẹn bá sọ pé DNA test ọ̀sọ̀ bóyá ìwọ ló ní àbúntọ̀hún tó bá sọ pé kèé ṣe ọmọ tiẹ̀ o kèé dẹ̀ tún sọmọ onítọ̀hún o ìyẹn ló sọ fún wa pé wọn ti present ọmọ tá à ń jà sí. ẹ ti gẹ̀tẹ̀ ẹ ẹ kò sọ̀rọ̀ kankan mọ́jọ̀rọ̀ yẹn lọ tẹ́yìn méjèèjì bá ti jọ ṣe DNA test tí ọba ti wá mẹ́nìkan kan nù yín á wà béèrè pé ọmọ tá à ń béèrè tá à ń jà sí dà ṣùgbọ́n tó bá ti mú bọ̀bọ́ yẹn á pé lóòótọ́ kò sá tí ì bímọ kò tí ì lóyún tó fi wá dọ̀ rẹ̀ kò bímọ rí.